bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ṣèbí kò sí ẹni tó lè mọ̀ ọ́ tú bí ò bá sí òmùwẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè mọ̀dí abájọ bí ò bá sí ṣọ̀gbò ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ̀mọ́ níbi gbogbo tẹ́tí ń láǹfààní láti máa gbóhùn ẹnu mi o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa ètò yín ìyẹn ojúmọ́ aláyọ̀ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv èmi sọ́ni sodiq abiodun ni mo tún ti balẹ̀ gùdẹ̀ báyìí láàárọ̀ tòní lórí ètò yín ètò wa ojúmọ́ aláyọ̀ láti bẹ̀rẹ̀ sí ni máa ṣe kinní ọ̀hún bá ṣe máa ń ṣe lójoojúmọ́ ṣe bẹ́ẹ̀ kú mọ̀ wípé lábala lábala ohun gan lètò yìí o ẹ mọ̀ pé abala kọ́kọ́ ohun gan la kọ́kọ́ máa ń sẹnulé láàárọ̀ láàárọ̀ lójoojúmọ́ àmọ́ ká tó ṣe bẹ́ẹ̀ wọnú agbami ètò ẹ jẹ́ ká kọ́kọ́ rọ̀ yín wípé ẹ gbìyànjú láti tẹ̀lé wa lókè òpó youtube wa ìyẹn bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkẹ́ ẹ ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o bákan náà lórí ti facebook wa ń kọ́ ẹ láǹfààní láti tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ bẹ́ẹ̀ lórí ti fi instagram wa ẹ ti gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má wàá gbàgbé o láti pè wá fún ìpolówó ọjà tó yẹ pé a wà ńlẹ̀ fún yín gan lónídìgbèdè ọ̀dà ẹja ṣe bẹ́ẹ̀ torí àkókò wa lè tó bẹnikẹ́ni ṣọ̀rẹ́ rárá ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó lè tó wà nínú ìròyìn láàárọ̀ tòní wọ́n pé ìròyìn àkọ́kọ́ lẹ́yìn tó máa kọ́kọ́ máa wáyé láàárọ̀ yìí tẹ́ máa máa láǹfààní láti máa gbọ́ dáadáa dáadáa láàárọ̀ yìí ló máa pé àwọn dókítà dókítà ní ìpínlẹ̀ èkìtì mati Best ní kẹ́gbàjarì báyìí sọ fún ìjọba ìpínlẹ̀ èkìtì pé àwọn dókítà máa ti ń kẹ́rù bẹ́ẹ̀ wọ́n máa ń sá lọ ẹ sì ń wòran wọ́n pé bó pẹ́ bóyá ó mà ṣeé ṣe kó jẹ́ wípé àwọn babaláwo ni yóò bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìwòsàn fáwọn èèyàn báyìí nílé ìwòsàn ìjọba léè tó ń bẹ ní ìpínlẹ̀ èkìtì o ẹ wò ó kúlẹ̀ kúlẹ̀ ìròyìn náà ń bọ̀ o láàárọ̀ tòní níbi tó ti ń pé ó mà ṣeé ṣe kẹ kí àwọn babaláwo kọ́ gba iléeṣẹ́ <laughs> ẹ̀wò ìyẹn náà ń bọ̀ láàárọ̀ yìí torí kí ni òun ń panilẹ́rìn ó pọ̀ púpọ̀ ó dáa ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ mú mi lẹ́yìn tó fi máa láǹfààní láti máa gbọ́ láàárọ̀ yìí òun ló máa ń sọ̀rọ̀ tó ké tuntun wípé ìròyìn kan lẹ́yìn tó jẹ́ pé ó yáni lẹ́nu púpọ̀ púpọ̀ ó màrè tó pé ṣe rí orílẹ̀-èdè China lọ́mà tí wá dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ wa nàìjíríà ẹgbọ́n kínní ọ̀hún ó jẹ́ tuntun ẹ ò gbọ́rí àbí ìyẹn náà ń bọ̀ láàárọ̀ tòní nínú ìròyìn míì lẹ́yìn tó tún wà lóde láàárọ̀ yìí ló mọ̀ pé ṣẹ́rí ẹgbẹ́ ọ̀hánẹ́sẹ̀ Indigo ọ̀hún àti ń wí fún ààrẹ Buhari wípé ṣèbí ìwọ gan ló ṣèlérí ó sì mú kínní ọ̀hún ṣẹ ẹ wo ìyẹn náà ń bọ̀ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ láàárọ̀ tòní ó da ẹjẹ́ tó ṣe kínní ọ̀hún bẹ́kẹ́sẹ́ kámú míì lẹ́yìn tó wà lóde láàárọ̀ yìí tó ń pè gan ó pé ṣe rí àwọn tí ó jẹ́ ọmọ ogun nílẹ̀ wa nàìjíríà wọ́n mà ti tú àṣírí ńlá kan wọ́n pé ṣe rí àwọn agbésùmọ̀mí àwọn tó ń gbóúnjẹ fún wọn gan làwọn mà ti ráwọ́ tó wọn wọ́n pé wọ́n tó ogójì níye ẹ wò ó ọlọ́run nìyẹn àwa nìyẹn à ń bọ̀ á fún yín kíní ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ mọ̀ mí lè tún wà lóde láàárọ̀ yìí tó ń pe ṣẹ́rí ó kéré jù èèyàn méjì dondo ló mà ti ṣàdédé gbẹ̀mímì báyìí látàrí pé kíni látàrí àwa la nílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ wọ́n ti gbàgbé pé tolúwa gan nílẹ̀ ní ìpínlẹ̀ Niger o nìyẹn gangan tó ti wáyé ó yá nínú ìmíì tó tún wà lóde láàárọ̀ yìí lẹ́yìn tí màmá láǹfààní láti màmá gbọ́ dáadáa láàárọ̀ yìí òun ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yùnkẹ́yùnkẹ́ o ah! wọ́n pé bàbá àgbàlagbà kan rèé tó yẹ pé ilé ẹjọ́ lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì mà ti dájọ́ wípé ẹ jẹ́ kí bàbá yìí máa lọ sí ẹ̀wọ̀n gbére kó ló máa fi ṣòkòtò péńpé roko ọba ń bẹ̀ o látàrí pé kí ni ó bá ọmọ kékeré obìnrin kan ní àjọṣepọ̀ ìyẹn yùnkẹ́yùnkẹ́ yùnkẹ́yùnkẹ́ ẹ wo à ń bọ̀ láàárọ̀ yìí o àti ìdè ẹjẹ́ lọ sókè lọ́nà tàbá lọ tàbá bọ̀ àwọn òròyìn yìí pẹ̀lú àwọn míì la máa mú wá fún yín gangan láàárọ̀ yìí ẹ wo ètò wa ètò yín ìyẹn Ojúmọ́ Aláyọ̀ ó sì ń tẹ̀ síwájú. èmi ni aláyélúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú òkè ìlá ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ yorùbá ni. Eh, eh,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 ló ní sàn-án-sàn-án ó dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àkọ́kọ́ léyìí tó kọ́kọ́ wà lóde láàárọ̀ tòní òun ló máa ń pè ó ṣe rí àwọn dókítà dókítà léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ èkìtì lọ́mà tí ń wú fún ìjọba ìpínlẹ̀ èkìtì wípé ẹ̀dẹ̀ ńlá ju yín lẹ̀ bẹ́ẹ̀ tàbùkọ́ ń ṣe bẹ́ẹ̀ ó ń kọ̀wọ̀ o àwọn tó jẹ́ alága fún àwọn dókítà dókítà ní ìpínlẹ̀ èkìtì ló mà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí ìyẹn dókítà Babátúndé Rọ̀síjì ló mà ń jẹ́ kó di mímọ̀ o wípé ṣe ní àwọn dókítà dókítà lẹ́yìn tó pé wọ́n wà ní ìpínlẹ̀ èkìtì bẹ́ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ nílé àwọn ilé ìwòsàn lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ èkìtì o ló mà jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn mà ti bẹ̀ sí ní kó báàgì di ẹrù wọn báyìí lọ sókè òkun láti lọ máa rèé máa ṣiṣẹ́ ń bẹ̀ o dókítà náà ló wá tẹ̀wájú ló wá jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹ̀rù ń bà wọn púpọ̀ púpọ̀ wípé kọ́nà má jẹ́ wípé bóyá bó pẹ́ a ò ní rí dókítà kankan báyìí o nílẹ̀ ìwòsàn ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà ló wá ń jẹ́ kó di mímọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó jẹ́ àwọn dókítà dókítà náà ló máa ń béèrè fún àwọn ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba ti ìpínlẹ̀ Èkìtì àmọ́tẹ́pọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò gbọ́rọ̀ sí àwọn dókítà náà lẹ́nu ó ní pé ẹ wo ní dèédé àkókò tí àwọn wà ní àkókò covid-19 ló jẹ́ pé àwọn dókítà míì wà tó padà kó àrùn náà bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ò padà san owó covid-19 fún àwọn wọ́n ní pé kínní yìí gan ló ń bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ wọ́n pe àwọn dókítà náà lẹ́yìn tí ó jẹ́ dókítà tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn ti ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ ń padà wá ń rí iṣẹ́ báyìí sókè òkun tó ń ta àwọn ilé iṣẹ́ míì lè jẹ́ pé owó ọ̀hún ó da púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀gá àgbà náà wá ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó sì ń da báyìí o bí kinní ọ̀hún bá lè ṣe bẹ́ẹ̀ fẹjú kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ púpọ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ èkìtì wọn ò ní ṣe méjì tàbí ṣẹyọ̀kan mọ́ àfi kí wọ́n lọ kó àwọn babaláwo tàbí àwọn oníṣègùn ìbílẹ̀ láti máa bèrè bẹ̀rẹ̀ ní máa tọ́jú àwọn aláìsàn nílé ìwòsàn wọ́n pé ó ṣeé ṣe o kí àwọn babaláwo bẹ̀rẹ̀ sí ní gba ilé ìwòsàn kan báyìí máa tọ́jú aláìsàn látàrí bí ìjọba ìpínlẹ̀ Èkìtì ṣíṣe kọ̀ báyìí láti dá àwọn dókítà lóhùn àjọ NMA ló wí bẹ́ẹ̀ o ẹ wò ó ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ èmi lẹ́yìn tó tún wà lóde láàárọ̀ yìí tó ń pe ẹ wò orílẹ̀-èdè China lọ́mà ti ṣe kinní kan wọ́n pé kinní ọ̀hún yà láyà ọ̀tọ̀ wọ́n ní orílẹ̀-èdè China ẹkú mọ̀ wípé àwọn orílẹ̀-èdè náà jẹ́ pé bàtà wọn máa ń ṣàìní náà ni bẹ́ẹ̀ sì rí ṣú wọn tó ń ṣàìní wọn pé orílẹ̀-èdè China yìí ló mà jẹ́ wípé wọ́n ṣàdédé gbé iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà o wọn pé iléeṣẹ́ ọlọ́pàá náà àwọn èèyàn tiẹ̀ kọ́kọ́ rò bóyá wọ́n kọ̀ tiẹ̀ kọ́ iléeṣẹ́ ọlọ́pàá kan wọ́n wá lọ ọmọ Nàìjíríà síbẹ̀ wípé àfùnyín níbí ajínkìyín wọ́n pé àwọn gan ni wọ́n pé wọ́n kó àwọn ará ìlú wọn wá síbẹ̀ láti máa ṣe iṣẹ́ ọlọ́pàá níbẹ̀ o kíní ọ̀hún jẹ́ ohun tó yani ní kàyéfì púpọ̀ púpọ̀ ìròyìn lẹ́yìn tí wọ́n wà lóde báyìí wájú pé kò jẹ́ tuntun rárá wípé irúfẹ́ ìgbésẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè China náà gbé o wọ́n pé kódà orílẹ̀-èdè China tẹ̀ ń wò yẹn ló jẹ́ pé wọ́n ti padà ní ilé-iṣẹ́ tó jẹ́ ti ilé-iṣẹ́ ọlọ́pàá náwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè lẹ́yìn tó tó bíi méjì ó lé ní ogún níye o wọ́n pé kinní ọ̀hún ṣe ní kàyéfì wọ́n pé ṣe orílẹ̀-èdè China náà nítorí pé wọ́n máa ń ṣàdédé gbẹ́gbẹ́sẹ̀ náà láti rí wípé wọ́n fọwọ́ òfin mú àwọn ọmọ tó jẹ́ orílẹ̀-èdè China láti wá jẹ́jọ́ nílẹ̀ tiwọn o wọ́n pé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́gbọ́n ti ṣẹ̀ lórílẹ̀-èdè China ló máa ń wá sórílẹ̀-èdè nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì láti lọ́ọ́ máa farapamọ́ síbẹ̀ o wọ́n pẹ́ láti ara ìdí èyí gan ló fà á kórílẹ̀-èdè náà wà wòye pé àfi dandan gbọ̀n gbé iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ láwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn lè fura sí bẹ́ẹ̀ sì rí àwọn ò tí ní ìfọkàntán lórí àwọn ọlọ́pàá léè tó ń bẹ níbẹ̀ o wọ́n pẹ́ látàrí èyí lẹ́gbọ́n padà gbé àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ìdákọ́ńkọ́ sílẹ̀ níbẹ̀ àmọ́ gbogbo ìgbìyànjú àwọn oníròyìn láti bá ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni Muyiwa Adéjọbí sọ̀rọ̀ lórí kìíní ọ̀hún ó ń padà ń já sí gbàgbó ẹ wò ó kìíní kìíní kan ńlá kan mà ti ṣẹlẹ̀ báyìí lórílẹ̀ wa nàìjíríà o wọ́n pé orílẹ̀ China ti wá gbé iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ báyìí sórílẹ̀‐èdè nàìjíríà kìíní ọ̀hún ṣe ní kàyéfì o èyí gan látúmúwá láàárọ̀ tòní ó da ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ mú ìmí lẹ́yìn tó wà lóde láwàtò ní ìròyìn gan ló kọ́ mẹ́kànlẹ̀ tó wá pé ààrẹ Muhammadu Buhari ó tó ẹ̀ mélòó tá a máa sọ fún ẹ wípé ààrẹ ààrẹ ààrẹ Buhari o ṣèbí wọn náà ló kọ sọ wípé ohunkóhun lẹ́yìn tí ilẹ̀jọ́ bá wí òun ló máa tẹ̀lé wọn pé ẹgbẹ́ kan lẹ́yìn tí a mọ̀ sí ẹgbẹ́ Ohanaeze Ndigbo lọ́mà ti bẹ̀rẹ̀ sí ni máa sọ fún ààrẹ Muhammadu Buhari báyìí láti tètè rí wípé kí ni ó fi ẹni tí ṣe Nnamdi Kanu sílẹ̀ lẹ́yìn tó jẹ́ adarí ikọ̀ kan tí a mọ̀ sí IPOB wọ́n pé nídèédé àkókò tí àwọn lọ́balọ́ba níjòyè níjòyè pẹ̀lú àwọn lóyè lóyè lẹ́yìn tó ń bẹ ní àwọn agbègbè tí a mọ̀ sí agbègbè gúúsù oòrùn nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n lọ ṣe pẹ̀lẹ́mẹ̀ kẹ̀pẹ́ bàbá fún ààrẹ Muhammadu Buhari nígbà kan rí bẹ́ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ wípé ààrẹ Muhammadu Buhari ẹ jọ̀wọ́ ẹ bá wa fẹ́ ti ṣe Nnamdi Kanu sílẹ̀ bẹ́ẹ̀ tí ààrẹ wa sọ wípé ilé ẹjọ́ nìkan ló lágbára láti sọ wípé kí Nnamdi Kanu máa lọ wọ́n pé àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ ní ìgbà tó di ọ̀sẹ̀ lẹ́yìn tí ó lọ yìí ni àwọn ń gbọ́ wípé ilé ẹjọ́ ti wá padà yọ̀ǹda ẹni tí ń ṣe Nnamdi Kanu náà láti máa lọ́lé láyọ̀ àtàláfíà wọ́n wá pé èé ṣe gan-an tó yẹ pé ààrẹ Muhammadu Buhari ò ní gbọ́ràn sí àwọn tí a mọ̀ sí ilé ẹjọ́ náà lẹ́nu ẹni tí ń ṣe ọ̀gá àgbà kan lẹ́yìn tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ tí a mọ̀ sí ọ̀hánẹ́sẹ̀ indigbo ìyẹn mazi okù ìnábùkè ló máa ń jẹ́ kọ́ ọ̀rọ̀ wọn ó di mímọ̀ báyìí wípé ààrẹ muhammadu buhari ẹ̀ sì tẹ̀lé ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ kẹ́ tẹ̀lé ìlérí lẹ́yìn tí ẹ ṣe o gbogbo bí ààrẹ muhammadu buhari bá kọ̀ láti tẹ̀lé ìlérílẹ̀ tí ó ṣe ó túmọ̀ sí wípé ẹni tí ń ṣe màlámì òun gan ló ń wọ ọkọ̀ ààrẹ Muhammadu Buhari lọ síbi tẹ́ pé yóò ti gún igi lẹ́yìn rẹ̀ yìí ẹ wò ó Ohanaeze Ndigbo mà ti faraya báyìí tó ń pé ààrẹ Muhammadu Buhari ìlérí tó ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ òun gan ni kò tẹ̀lé má ṣe wọkọ̀ wọnú ìgbó ẹ wò ó ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ mú ìmíì tó wà láàárọ̀ tòní ṣèbẹ́ kú mọ̀ wípé ẹjọ́ ẹlẹ́jọ́ tó ń tọrọ lọ́rọ̀ yìí ò ń dùn lẹ́nu tèmi ẹjá ṣe bẹ́ẹ̀ bẹ́kẹ́sẹ́ mú ìmí lẹ́yìn tó wà lóde láàárọ̀ yìí tó mọ̀ pé àṣírí ti tú báyìí o wọ́n pé àwọn kan tó jẹ́ wípé àwọn ló fẹ́ràn bẹ́ẹ̀ wọ́n ti ṣe ẹ̀bú láti máa gbóúnjẹ fún àwọn agbésùmọ̀mí léè tó ń jíni bẹ́ẹ̀ èyí tó ń panirun lórílẹ̀‐èdè wa Nàìjíríà o wọ́n pé àwọn kan léyìí tó pé wọ́n tó bíi ogójì níye lọ́wọ́ mà ti ṣàdédé bà wọ́n báyìí nídèédé àkókò tí wọ́n ń ru oúnjẹ lógúnlógún tó ń ru oúnjẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n lọ bá àwọn agbésùmọ̀mí níbi tẹ́ pé wọ́n forí pamọ́ sí wọ́n pé àwọn kan tí a mọ̀ sí multinational joint task force lọ́mà ti ṣàdédé fọwọ́ òfin báyìí tó àwọn tí a sọ yìí léyìí tẹ́ pé wọ́n tó bíi ogójì níye wọ́n pé agbègbè ibi tí wọ́n ti mú wọn òun náà ní agbègbè lake chad ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun léè tí wọ́n padà wá ń fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ìyẹn colonel kamarudin adégòkè ló wá ń jẹ́ kó di mímọ̀ pé ṣe rí àwọn báàgì ẹ̀wà léè tó tó bíi ọgọ́rùn-ún mẹ́rin ó lé díẹ̀ sókè ní àwọn màṣà déédéé rọ́wọ́ tó wọ́n pé kódà ìrẹsì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì léyìí tó pọ̀ púpọ̀ púpọ̀ o wọ́n pe kódà àgbàdo gan ń bẹ́ńbẹ́ o wọ́n sọ̀rọ̀ báyìí wípé ṣe àwọn agbésùnmọ̀mí yìí àṣìbẹ̀ lọ́fẹ̀rẹ̀ oúnjẹ bẹ́ẹ̀ sì rí àwọn náà máa jẹun wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí ebi òun gan nípa mọ́nàmọ́ná kú o wọ́n ní ebi ti dé báyìí sí àwọn agbésùnmọ̀mí náà àwọn ti mọ nǹkan tó jẹ wọ́n wípé ebi náà ni àwọn yóò máa fi pa wọ́n nípa wípé kí ni àwọn bẹ̀rẹ̀ sí ni máa dá àwọn tẹ́gbọ́n gbúnjẹ lọ fún wọn bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí máa dá wọn lọ́wọ́ kọ́ wọ́n ní àwọn tí wọ́n kéré jù báyìí èèyàn ogójì tẹ́ pé ó ń kó oúnjẹ lọ fún àwọn agbésùnmọ̀mí ní agbègbè Lake Chad níbi tí wọ́n ń forí pamọ́ sí ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́wé mi lẹ́yìn tó ń bẹ lóde láàárọ̀ tò ní ìyẹn gan ló ń sọ wípé ṣeré àwọn kan mà ti gbàgbé nìyí wọ́n gbàgbé wípé tolúwa òun gan lónìlẹ̀ wọ́n pe níṣe ni àwọn méjì kan mà ti ṣàdédé gbẹ̀mí mì báyìí lẹ́yìn tí wàhálà tó ń ti họ́wù họ́wù mà dédé bẹ́lẹ̀ ní agbègbè kan o láàrin àwọn kambaris pẹ̀lú fúlàní ní agbègbè saka ní ìjọba ìbílẹ̀ magama o ní ìpínlẹ̀ niger o wọ́n pe ṣẹ̀rí wàhálà náà ló ṣẹ̀ o ní dèdé àkókò tí àwọn méjèèjì àwọn ẹ̀yà méjèèjì náà ń gbìyànjú láti yanjú aáwọ̀ kan lẹ́yìn tó ti ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ rí o ìròyìn náà ló wá ń ṣàlàyé báyìí wípé ṣeré ẹnìkan lè tó jẹ́ ẹnì tó jẹ́ olùgbé agbègbè náà ìyẹn dàngbèrè musa ló wá ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ṣeré agbègbè saka náà lè pé ó jẹ́ ibi tí àwọn tó dààmú sí kàǹbàrí wọ́n fẹ́ràn láti máa gbé o àmọ́ kinní kan ló wá padà ṣẹlẹ̀ ní ìgbà tó jẹ́ pé ìjà wáyé láàárín àwọn fúlàní tòun ti àwọn kàǹbàrí náà o wọ́n pé níṣe ni àwọn tí a mọ̀ sí fúlàní náà níṣe ni wọ́n lọ ra ilẹ̀ ní agbègbè kan lè fi pé ó súnmọ́ ọ̀dọ̀ àwọn kàǹbàrí náà tó sì jẹ́ wípé àwọn kàǹbàrí náà inú wọn ò dùn sí kinní ọ̀hún wọ́n pé àmọ́ lẹ́yìn rẹ̀yìn ní dèdè àkókò tó ń gbìyànjú láti máa rí pé wọ́n yanjú áwọ̀ lẹ́yìn tó ń bẹ láàrin ẹ̀yà méjèèjì ní ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí náà ìyẹn fúlàní ló bá yọ àdá bẹ́ẹ̀ ló fi ṣáàkan lára àwọn kàǹbàrí o nígbè dí àkókò tó sì áwọ̀ o wọ́n ní kí ní ọ̀hún ló wá padà fa wàhálà tóun ti lọ́gbọ́lọ́gbọ́ níbi tó jẹ́ wípé àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní máa jà o rọ́pò ọ̀pọ̀lọpọ̀ ìwélé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló mà ti ṣàdédé jóná báyìí o ní ọ̀dọ̀ àwọn fúlàní náà bẹ́ẹ̀ téèyàn méjì wá padà jọlọ́mù nípè o lẹ́yìn tí àwọn ẹ̀yà méjèèjì náà tó padà ṣe ìkọlù síra wọn ẹ wò ó ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lè tún bẹ ní ìpínlẹ̀ náà náà ti wá padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà o bẹ́ẹ̀ ẹni tó tún jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ti ìpínlẹ̀ náà tún padà sọ̀rọ̀ wípé inú àwọn bàjẹ́ púpọ̀ púpọ̀ lórí bí nǹkan ti ṣe bàjẹ́ ní ìpínlẹ̀ náà o bẹ́ẹ̀ àwọn tí wàá bẹ àwọn ọlọ́pàá báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rí wípé wọ́n rí pé ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà ló wá ń padà ń jọba níbẹ̀ o ẹ wò àwọn kan ti gbàgbé pé tolúwa òun gan nílẹ̀ ẹ̀mí èèyàn méjì padà bọ́ lẹ́yìn ìgbà tó jà ní ìpínlẹ̀ Niger. ó dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ mú ìmí léè tó pé òun gan lá máa fi káàdì gbogbo rẹ̀ nílẹ̀ láàárọ̀ tù ní o ìròyìn gan ló ní ṣe pẹ̀lú ti yùn kẹ́yìn kẹ́ o wọ́n pé bàbá àgbàlagbà kan màrèé tó jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn ọwọ́ mà ti tẹ̀ lẹ́yìn ìgbà tó mú ọmọdébìnrin kan tí ò ju ọmọ ọdún mẹ́sàn-án tó ń bọ́mọ̀ ń ṣe yùnkẹ́yùnkẹ́ à wọ́n ní pé bàbá òun ti gbàgbé wípé ọjọ́ gbogbo tó lè bẹ́ẹ̀ ọjọ́ kan òun báyìí lè tó lóhùn wọ́n ní bàbá náà ló mà ṣàdédé gbé lọ sí ilé ẹjọ́ kan lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ èkìtì o ìyẹn ní ìlú adó èkìtì wọ́n pe bàbá náà ní ọjọ́ rẹ̀ ọdún méjì lé ní ọgọ́ta lọ wọ́n pe orúkọ rẹ̀ sì ń jẹ́ dáúdù Jimoh o wọ́n ní pé níṣe ni ó ń bọ́ ọmọdébìnrin kan lẹ́yìn tí ò ọmọ ọdún mẹ́sàn ṣe yùnkẹ́yùnkẹ́ ní gbogbo ìgbà wọ́n ní pé wàhálà náà ló ti ṣẹlẹ̀ láti ọdún 2019 bẹ́ẹ̀ tọ́rọ̀ náà ti wà nílé ẹjọ́ o wọ́n pe ṣẹ́rí ọmọdébìnrin yìí gan ló wá padà ń jẹ́wọ́ báyìí wípé ṣẹ́rí bàbá yìí à ló mà ṣàdédé báwọn ṣe yùnkẹ́yùnkẹ́ o ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ní oṣù kẹjọ ní ọdún 2019 o ó wá tẹ̀wájú báyìí wípé ṣẹ̀rí nídèé àkókò náà tẹ́gbẹ́ bàbá òun máa ń bá òun ṣe yùkẹ́yùkẹ́ wọ́n pé ó ti tó bí ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ tí bàbá náà ti bá òun ṣe yùkẹ́yùkẹ́ o àmọ́ ní ìgbà tó wá yá èyí tó wá ṣe tó kẹ́yìn níbẹ̀ òun ni pé ẹ̀gbọ́n òun padà káwọn méjèèjì mọ́ níbi tẹ́ pé bàbá náà ó ti ń bá òun ṣe yùkẹ́yùkẹ́ o oníṣẹ́rí nígbà àkọ́kọ́ tí bàbá ìfẹ́ bá òun ṣe ó jẹ́ pé ó ṣàdédé ní kò òun wọlé wá ń bẹ̀ tó bẹ̀ sí ni máa bọ́ aṣọ lára òun o ó ní àmúlẹ́yìn rẹ̀ yìí níṣẹ́ lójú ọkìnrí rẹ̀ ńbẹ̀ tó fi ṣiṣẹ́ burúkú sára ọmọ náà o ẹ wò ó ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tẹ́gbẹ́ ilé ẹjọ́ padà wá bínú tó wá sọ wípé ṣẹ́rí ẹni tí ń ṣe àdájọ́ tí a mọ̀ sí Lékan Ògúnmóyè ló bá bínú gidi gan tó ní pé ah ah ìwọ bàbá àgbàlagbà yìí àgbàyà ló fẹ́ yà ó ń yọ kinní rẹ ó fi ń da ìlúrú ó ń yọ kinní rẹ ó fi ń da ìlúrú ó ń yọ kinní rẹ lẹ́ẹ̀tọ́ kí wọ́n máa fi máa dẹran fún àwọn fúlàní ó wá fi ń dánmọ lọ́mọ káàkiri ó ní pé fún ìdí èyí kó má bàa ṣe bẹ́ẹ̀ mọ́ à máa lọ sẹ́wọ̀n gbére fi ṣòkòtò gbẹ́ngbẹ́ ọba lọ fi roko ń bẹ̀ wò bàbá àgbàlagbà kan rèé lẹ́yìn tí ò ju ọmọ ọdún méjì lé ní ọgọ́ta lọ ó mà ti lọ fi ṣòkòtò pínpín báyìí gbogbo ọba ẹ wò bàbá náà ó ti lọ sẹ́wọ̀n tó jẹ́ wípé ẹnikẹ́ni ò mọ̀gbà tí yóò dé mọ́ o ẹ wò ìròyìn yùnkẹ́yùnkẹ́ la fi káàdì ìròyìn nílẹ̀ láàárọ̀ tòní ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ lọ sókè lọ́hùn náà tí pé à ń padà bọ̀ láti wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé yọ̀nàná àwọn ìròyìn fún yín láàárọ̀ tòní ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ ó sì ń tẹ̀ síwájú. ìṣẹ̀lẹ̀ ńlá.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 àwọn àgbábọ̀ wọ́n pé ìṣíwò ìwòkèwòwò ohun tá a bá dìjọ wò báyìí igun gan ló ń gùn bẹ́ẹ̀ wọ́n pé ká fọwọ́ ìwọ́ ohun gan ló ń jẹ́ kọ́wọ́ mọ́ o ẹ káàbọ̀ padà ẹ ti wà lábala ibi tá a ti ń mú ròyìn ìrànná fún yín lójoojúmọ́ ìyẹn lórí ètò wa ètò yín Ojúmọ́ Láyọ̀ ẹ ti wà ń bí o pẹ̀lú èmi Sọ́ní Sodiq Abíọ́dún tó ń tẹ̀lé kejì mi ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wà nílé lóko àti lẹ́yìn òde rasheedat adébíyí mọ́sùlùmí lórúkọ tèmi. ó dà ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ mọ̀ pé ẹ̀bẹ̀ la máa ń bẹ̀ nínú ojoojúmọ́ ẹ gbìyànjú láti tẹ̀lé wa lórí òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv orí facebook wọn kọ́. gbàgede ìmọ̀ pẹ̀lú aláwòye adébáyọ̀. bẹ́ẹ̀ lórí ti instagram wa ẹ láǹfààní láti tẹ gbàgede ìmọ̀ underscore twenty two. ẹ̀yin fẹ́ polówó ọjà ni ẹ wo nọ́mbà tó wà lójú mu orin márùn-ún yẹn kẹtẹ́ kẹpẹ́ sí wa. torí àkókò léyìí tó bẹnikẹ́ni ṣòro mọ́ a ní láti bẹ̀rẹ̀ sí ni máa mú kinní ọ̀hún lẹ́yọ̀kan òṣìṣọ́ ká a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá àkọ́kọ́ léyìí tó kọ́kà fún yín láàárọ̀ tòní tó ń pé àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn dókítà léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú báyìí wípé ó mà ṣeé ṣe kẹ́ kó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì ò ní rí dókítà kankan mọ́ láwọn ilé ìwòsàn látàrí bí wọ́n ti ń ṣe sí àwọn dókítà náà wọ́n pọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ń fojú rí lọ́dọ̀ àwọn aláìsàn bẹ́ẹ̀ àwọn tó ń fojú rí ẹgbàágbèje lọ́dọ̀ ìjọba nílẹ̀ náà lọ́pọ̀ ìjọba kọ̀ láti ṣe ẹ̀tọ́ bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ dókítà tí wọ́n á rí ọ̀nà míì tó tún yà lára tó tún da púpọ̀ púpọ̀ fún wọn lókè òkun ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa kẹ́rù tó ń ṣe bẹ́ẹ̀ tó ń fò fẹ̀rẹ̀ tó ń lọ wọn pè bá bẹ̀rẹ̀ sí ni máa wo àwọn ilé iṣẹ́ ìwòsàn ilé iṣẹ́ ìwòsàn léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì báyìí àwọn dókítà náà ti bẹ̀rẹ̀ sí ni jòrò bẹ́ẹ̀ kódà wọ́n ti ń gbìyànjú láti kó báàgì kẹ́rù túfò kúrò lórílẹ̀ yìí tẹ̀bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá ńlá kókó mẹ́rin bọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú pé àwọn kan ń japa nílẹ̀ yìí kódà ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn náà tún mẹ́nu bà wípé àwọn ọmọ Nàìjíríà wọn ń japa àwọn dókítà náà ti ń japa báyìí ní ìpínlẹ̀ Èkìtì ohun kan tó wá bà mí lẹ́rù tí ọ̀gá dókítà yìí wí ó ní pé bí wọn bá ṣọ́ra ní ìpínlẹ̀ Èkìtì àwọn dókítà tó jẹ́ tiwantiwa àwọn dókítà oníṣègùn tẹ́gbọ́n tó bá fi kíní kì í bá tì ní ha ha ha lẹ́ẹ̀mẹ́ta kíní ọ̀hún yóò ṣiṣẹ́ òun ló máa wá gbé wọ́n sí ilé ìwòsàn a sì mọ̀ wípé kíní yìí yàtọ̀ tọ̀ síra wọn iṣẹ́ tí a ṣe kọ́ ni jì ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tó gbé wọn tó pé kò sí bí àwọn oníṣègùn náà ṣe fẹ́ ṣiṣẹ́ ọ̀hún tó tó bá wá ni pé ẹ lọ bá àwọn tí ó jẹ́ dókítà olóyìnbó tí pọ̀pọ̀lọpọ̀ ipa òun gan ni wọ́n kó níbẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí a wò láàárọ̀ yìí ká túṣu désàlẹ̀ kókó ẹ̀ táwọn dókítà bá bẹ̀rẹ̀ sí máa kúrò ní ìpínlẹ̀ Èkìtì kí ló máa ṣẹlẹ̀ sí àwọn ilé iṣẹ́ ìwòsàn lè tún bẹ̀ ní ìpínlẹ̀ náà ẹ jẹ́ ń fààyè sílẹ̀ fún ìkejì mi láti wí púpọ̀ lọ́rọ̀ ń bẹ̀ ọ́. tó nígbà tí àwọn dókítà tó bá lóun fi ilẹ̀ ìlú wa ìsílẹ̀ láti lọ sókèèrè láti lọ máa ṣiṣẹ́ dókítà wọn ẹjọ́ ta ló fẹ́ máa wo àwọn aláìsàn sàn bí ìgbà tó bá ní kí babaláwo gbogbo alámọ̀ pé kò sí àní-àní pé ewó tegbò ọlọ́run náà ló fi fún wa bẹ́ẹ̀ náà ni àwọn dókítà náà wọ́n ń gbìyànjú tẹ bá wà nílé ìwòsàn bòmíì pé àbóyá wọ́n gbà aláàárẹ̀ míì lọ sí ilé ìwòsàn dókítà ńgbà tó bá sapá sapá títí á ní lóòótọ́ lóòótọ́ ọ̀rọ̀ yìí kò jẹ́ kóun lè so àmọ́ ah, bóyá kẹ tẹsẹ̀ lè bọ́ <laughs> gbogbo alamọ̀ pé ọwọ́ ayé kó má mú wa ní gbogbo alamọ̀ bóyá àwọn kọ́kọ́ wà tó yẹ pé apá dókítà ò kì í ká tó yẹ pé àwọn tìbílẹ̀ ló máa ṣe ìpéyàn à ń lògùn tó jẹ́ tó lóyìnbó yìí ní ká má tún mú àgbo àbí ká má ṣe ti ìbílẹ̀ wa kò kò kò kọ́kọ́ jẹ́ àmọ́ tọ́wọn ìjọba náà tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ni ó ṣeé ṣe káwọn dókítà má sọ pé àwọn fẹ́ máa jápa òun rèé sìn bí nǹkan bá ṣẹlẹ̀ kò ẹ̀ bá dọ́pítù gan ṣàṣà ni nọ́ọ̀sì tó máa tẹ́lẹ̀ síyàn ṣàṣà ni dókítà tẹ máa rí gan tó máa lórí ìjókòó tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò bójú mu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí dẹ̀ ló ń sọnù lójoojúmọ́ ẹ̀bẹ̀ làwọn ń bẹ̀ kí ìjọba wà nǹkan ṣe sí kò sí àní àṣọ́dìgbà tí gbogbo abádẹ́ẹ̀kú tán ni pé àìsàn kan ṣe kékeré kan ṣe kó gbogbo ẹ̀ náà kọ́ ni ìbílẹ̀ náà lè wò lóòótọ́ àwọn ìbílẹ̀ náà gbìyànjú àgbo náà ṣiṣẹ́ ẹlòmíì àtẹ̀sọ́ fún wẹ̀wò tóun bá tí ì máa gbo ara wọn ò ní balẹ̀ nǹkan tó máa ṣẹ́ fún mi ó lè má ṣe fẹ́ lòmíì nǹkan tó máa ṣe fẹ́ yìí ó lè má ṣe fẹ́ fún ẹlòmíì bó ṣe wà nìyẹn sọwọ́n ní ká gbìyànjú àwọn àwọn ìjọba ní kó ṣe kọ́ gbìyànjú lórí ètò wípé ókè o ìlera òun lọ̀rọ̀ kọjọ́ kọ́ dẹ́kun gbogbo ẹ̀ à ń gbé ẹ̀dọ̀ àṣepé kinní kan àwọn dókítà náà wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí ọ̀ṣẹ́ lọ sí strike nígbà tó yẹ pé owó tẹ́tẹ́ fún wọn ẹ̀ fún wọn ẹ̀ ní sanwó iṣẹ́ fún wọn ẹ̀ ní ṣe nǹkan kan ò bójú mu ó kù díẹ̀ káàtó. ọ̀dà ajá bẹ̀rẹ̀ báyìí ẹ kú mọ̀ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera ṣe pàtàkì púpọ̀ púpọ̀ nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì ń gbé nínú ẹnì kejì mi tẹ́ pé èmi gan mo fẹ́ sọ pé mo dá lẹ́kùn rẹ̀ tẹ́ pé ah ọ̀rọ̀ yìí pọ̀ ètò ìlera ṣe pàtàkì ó ṣe kókó bí a bá ń yọ ìlera kúrò nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè tàbí ìlú ẹni àbí lára àwọn èèyàn ó ṣeé ṣe káwọn èèyàn tó máa wà ń bẹ̀ kọ́ má kò kàn ó látàrí pé kíni ìlera òun gan lóògùn ọ̀rọ̀ ẹni tó bá wà láyé ó sì ní ìrètí wípé yóò ṣe rere bẹ́ẹ̀ yóò tún gbélé ayé àgbé ayọ̀ àmọ́ ẹni tí ò máa sí láyé pé inú ìnira ló ti ń lògbà inú àmàbàjẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà èpè báyìí ló ń tàn yóò máa ṣẹ́ fún irúfẹ́ ìjọba lè tó bá wà níbẹ̀ o ìgbà tá a bá gbà káwọn dókítà wa máa lọ sókè òkun láti lọ rè máa ṣiṣẹ́ bẹ̀ wọ́n yóò jẹun àbí bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ fi owó rọ̀bùrọ̀bù kàwé nílẹ̀ yìí kó a di pẹ́ lẹ́yìn rẹ̀ yìí ó wá ń gbowó bisikí nígbà téèyàn bá téèyàn bá fi ọ̀pọ̀lọpọ̀ owó kàwé tó wá ń gbowó súùtù tó ń tó bisikí kí ní ọ̀hún ò da púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ dókítà ní láti pẹpẹgbé àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà lè tọ̀ ṣe ẹ mọ̀ wípé àwọn dókítà wọn ráyè ti yàwó bẹ́ẹ̀ wọn ráyè ti ọmọ lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ títí dé iṣẹ́ títí dé wọ́n ń sáré lọ́bẹ̀ ni ọlọ́kùnrin wọn nílò láti ní mọ́tò dókítà mi ò ní mọ́tò ọ̀kadà ló ń wà kiri tẹ́gbẹ́ àwọn ìlú máa fọ̀kadà gbé kíní yìí sì rèé ó sì ní àkóbá tó ń ṣe púpọ̀ púpọ̀ fún ìlera àwọn dókítà náà ẹ jẹ́ kí ìjọba ilẹ̀ yìí kó bẹ̀rẹ̀ sí máa wo ìlera àwọn dókítà náà o ọ̀nà kan ṣáà nílò láti fi wo ìlera wọn ní pé kíni ká pé à ń tọ́jú wọn nípa fífún wọn ní ẹ̀tọ́ tiwọn ká sì má fi dùn wọ́n ọ̀dà ẹja ṣe bẹ́ẹ̀ múrò ìmíì ilé ìtẹ́ pé àmúwa fún yín láàárọ̀ yìí tó ń pe China wọ́n wu ìwà kan tẹ́ pé kíní ọ̀hún àmọ́ bí a ó lòdì sófin bẹ́ẹ̀ àmọ́ lọ́kàn tèmi pẹ̀lú ọpọlọ kékeré lẹ́yìn tí èmi ní lẹ́mi fún mi pé kíní ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó lòdì China náà wọ́n wá kọ́ iléeṣẹ́ ọlọ́pàá sórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pé kò ń ṣe orílẹ̀-èdè wa nàìjíríà nìkan lọ́kọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà sí kódà wọ́n kọ sí àwọn orílẹ̀-èdè míì léè tó tó bíi méjìlélógún wọ́n ní àwọn kìíní ọ̀hún wá ṣe ní ìdákọ́ńkọ́ tẹnikẹ́ni ò mọ̀ kódà ẹ lè sọ pé ọlọ́pàá orílẹ̀-èdè India orílẹ̀-èdè China òun náà rèé wọ́n ní ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ bíi pé wọ́n fẹ́ máa fọwọ́ òfin mú àwọn ọmọ orílẹ̀-èdè wọn tamọ̀ sí China jẹ́ pé wọ́n ń wu ìwà burúkú láti lọ́ọ́ máa rè máa fi ìyà jẹ wọ́n padà ní ṣẹ́rí kínní yìí wọ́n ní ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjì ra wọn gàtìgàtì fún ẹ̀yin tẹ bá ṣe ìrántí tẹ bá gbàgbé ni nígbà kan rí àwọn ọmọ nàìjíríà ń pariwo tó tó tó fún ìjọba wípé ẹ má yàwó lọ́wọ́ orílẹ̀-èdè china o bẹ́ẹ̀ bá yá gbèsè lọ́wọ́ orílẹ̀-èdè tó bá ń pọ̀ púpọ̀ jù ó máa ṣàkóbá fún wa torílẹ̀-èdè yìí bá ṣe bẹ́ẹ̀ tó dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ tá mọ̀ ìgbà tó máa bẹ̀rẹ̀ sí ní máa sọ iléeṣẹ́ ọlọ́pàá náà di iléeṣẹ́ ológun wà lọ́wọ́ bó bá yá bá àbá rówó san fún wọn ológun ń dùn láti gbàjọba ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa wọ́n bẹ̀rẹ̀ kí ní ọ̀hún ní ìdákọ́kọ́ ń sìn yìí ta ló mọ̀ bóyá tó bá yẹ ìjọba ní pé àfihàn láàyè àfihàn láǹfààní láti máa ṣiṣẹ́ tìyín kí ló dé kí ló fà á tí ìjọba orílẹ̀-èdè China ò fi ní ìgbàgbọ́ nínú iṣẹ́ àwọn ìjọba iléeṣẹ́ ọlọ́pàá lè tó ń bẹ nílẹ̀ yìí àbí ọlọ́pàá ti wọ òmọṣẹ́ mọ́ni àbí bẹ́ẹ̀ náà wò pé iléeṣẹ́ ọlọ́pàá lè tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìwà jẹbánu tòun ti wọ̀ bílíkìwọ̀ bíi àlẹ́ tí wọ́n ń gbọ́ bó ń ṣẹlẹ̀ sí wọn lóòótọ́ ni àbí ká wí bẹ́ẹ̀ àbí ká dẹ̀ sọ wípé ẹ̀ka ògbógbó máa yìí àbí ká ní wípé orílẹ̀-èdè tó jẹ́ ti China náà wọn ò fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè wọn kọ́ jìn sófin ayé lọ́ fi wá sí wípé àwọn nílò láti máa fọwọ́ òfin mú àwọn ọmọ ìlú àwọn léde bó bá ti ṣẹ̀ sófin níbẹ̀ tẹ́lẹ̀ àbí ṣẹ̀ sófin níbí báyìí rí ọ̀rọ̀ ọ̀hún ó ṣe ní kàyéfì o bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún yanilẹ́nu púpọ̀ púpọ̀ àwọn ọlọ́gbọ́n ayé tó ń ti ọ̀mọ̀lé tó mọ̀ nípa òfin èyí tó gbé orílẹ̀-èdè wa Nàìjíríà dúró tó tó ṣe àgbékalẹ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá tó lógun tó ti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì ló lè sọ púpọ̀ púpọ̀ lọ́rọ̀ níbẹ̀ o àmọ́ èmi ẹkún mọ̀ wípé mi ò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wá sọ kínní ọ̀hún tán ti pé yóò máa kù síkùn ni bíi tọ̀wọ̀ àgbà ẹ jẹ́ ń fàyè sílẹ̀ fẹ́nìkejì mi láti wí púpọ̀ díẹ̀ lọ́rọ̀ o. tó ẹ ta ni ò mọ ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì <laughs> torí èyí táwọn China tún gbé wá yìí àfi kọ́lọ̀ tó ṣàánú mi ò bá wọn sọ pé bóyá mo fẹ́ dá wọn lẹ́bi bẹ́ẹ̀ náà ni mo sọ pé kó jàre o because gbogbo náà la mọ iṣẹ́ tọ̀hún ọlọ́pàá wa tí wọ́n ń ṣe nílẹ̀ yìí pé ààbò kò tó bá ṣe fẹ́ wọn ò dáàbò bò wá bá àgbàwá ta jẹ́ ta tiẹ̀ wà nínú ilẹ̀ títí wa yìí gan abogun ò péye àwọn kan náà bí wọ́n bá ń jalè ní ilé kẹta sí ilé kẹrin bẹ́ẹ̀ pọ́ ọlọ́pàá wọn á ní kò sí polú mọ́tò ẹlòmíì àtẹ̀sọ pé iléeṣẹ́ mi wà tẹ̀sọ pé kò sí ìbọn ni pé kò sí ọ̀tá nínú ìbọn ṣé ìyẹn la fẹ́ sọ wípé lọ́mọ asọpọ̀ fẹ́ dáàbò bo àwọn tí ò tẹ̀ kí ń ṣara bí rárá kò lè ṣeé ṣe wípé àwọn àwọn tó wá jẹ́ ìlú China yìí wọ́n wá fẹ́ dá iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sílẹ̀ ṣẹ́yìn rí pé ọgbọ́n àyíkéde pé kan lọ́tún fẹ́ máa bá bọ̀ ń bẹ́yìn. kíní ọ̀hún ṣe ní kàyéfì. torí bí tìlú yìí lọ kò yé mi mọ́ báyìí o àbí kọ́ lọ́n ṣàlùfẹ́. sọ pé ohun tí ìjàpá bá fi síkùn ara ẹ̀ ohun nìkan ló wọ̀n bẹ́ẹ̀ ohun tí labalábá bá fi síkùn tó wá fi ń fò ohun nìkan ló yé ẹnikẹ́ni ò lè mọ̀ bẹ́ẹ̀ òye yẹn kò lè yé ẹnikẹ́ni lẹ́ẹ̀kan náà ṣoṣo àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀mọ́ àbúrò sọ ń púpọ̀ jù lórí ọ̀tún ní ṣe pẹ̀lú ètò tí pé àwọn ọ̀rọ̀ kan pé kódà lórí ọ̀rọ̀ náà wọ́n sọ pé wọ́n tún bá ẹni tó ń ṣe ọ̀gá àgbà fún ọlọ́pàá ìyẹn mí ìwà àdíjọ bí sọ̀rọ̀ wípé ṣé òótọ́ bàbá wọ́n ní bàbá ní pé òun ò tiẹ̀ mú kankan nípa ẹ̀ bàbá ṣà wọ́n á sọ ìtàn àwọn mọ̀ tí ni wọn ò ṣáà lè wà ní gbogbo ibì kan káàkiri àwọn orílẹ̀-èdè táwọn China tá à ń sọ yìí náà a fún wọn láǹfààní láti wá sílẹ̀ wa Nàìjíríà ni kò sílùú tí ò lè wá sílẹ̀ wa Nàìjíríà níbi tí a da tó ń lẹ̀ yìí àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ wò ó kíní ọ̀hún ò dùn mọ́ ń bà wá nílẹ̀ yìí àmọ́ àwọn tó wà lókè mi ò bíyá ẹ̀rù ń bà wọ́n rárá àti rárá ni ẹ já ṣe bẹ́ẹ̀ ká mú òye mí ìdó jẹ pé ó tún wà lóde láàárọ̀ yìí amóyè kan wá fún mi pé wọ́n fọwọ́ òfin mú àwọn kan lè jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ wọ́n ń gbóúnjẹ lọ fún àwọn agbésùnmọ̀mí èyí ni pé wọ́n ti sọ pé wọ́n ti mú àwọn kan rí tẹ́lẹ̀ bí ẹyọ̀kan àbí méjì tọ́jú obìnrin àwọn lẹ́yìn wọn ti sọ fún wa bí wọ́n jóbìnrin ni àbọ̀ jókùnrin wọn tó bọ̀ sọ fún wa ni pé wọ́n tó bí ogójì iye tó ń kó oúnjẹ lọ fún àwọn agbésùnmọ̀mí wọ́n pè rẹsì wà ń bẹ̀ ẹ̀wà wà ń bẹ̀ kódà àgbàdo wà bẹ́ẹ̀ kó mọ̀ wípé àwọn fúlàní wọ́n fẹ́ràn láti máa jẹ túwó lọ́pọ̀lọpọ̀ wọ́n ní àgbàdo wà ń bẹ̀ kódà ẹ̀wà táwọn tún pè ní wáíké òun náà ń bẹ̀ o àmọ́ ń yẹ̀ mí tó bá mú àwọn àtìláàwí yìí kí ni ìgbésẹ̀ lẹ́yìn tí ìjọba ń gbé àwọn àtìláàwí yìí ti mọ ibi táwọn agbésùnmọ̀mí yìí wà wọ́n ti mú wọn nìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ lẹ́yìn tó yẹ kó ṣe ni pé wọ́n ní láti wá àwọn yòókù rẹ pé wọ́n jọ ń ka oúnjẹ lọ fún wọn kọ́ fáwọn yòókù yẹn sílẹ̀ kọ́ má ṣe nǹkan kan fáwọn yẹn kọ́kọ́ máa ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lọ́sẹ̀ nọ́mbà wọn kọ́ bẹ̀rẹ̀ sí ni máa káàkiri kọ́ wò ó kọ́ wo àkókò tó ń pè tó ń ṣe gbogbo ẹ̀ èyí máa fún wọn láǹfààní láti mọ tí àwọn agbésùnmọ̀mí yìí wà tó gbé tó ṣe mú àwọn tí wọ́n tó ń jẹ tó ń tó ń jẹ fún wọn yìí àwọn agbésùnmọ̀mí náà wọ́n á ti yíra padà kúrò níbi tó wà tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ tí àwọn àwọn ti láàwọ̀ ètùtù wà lẹ́ẹ̀kan wọ́n kò tẹ̀lé kíní ọ̀hún ni wọ́n lè wò wọ́n mọ́bẹ̀ àmọ́ ọdún yìí ọlọ́pẹ́ òun la gbé lọ́kùnkúndùn àmọ́ kíní ọ̀hún ṣe bẹ́ẹ̀ ń dúnà dúrè ẹ mọ ẹyọmọ kéékèèké tó lè ṣe mọ́tò ẹyọmọ kéékèèké tó lè ṣe róbọ̀tì àtàwọn nǹkan míì tó jẹ́ wípé ìjọba ilẹ̀ yìí wọ́n fò máa ṣe bẹ́ẹ̀ gbójú kúrò wọ́n ṣe bẹ́ẹ̀ sọ́jú nù wọ́n á fẹ́ èèyàn wọ́n da kíní ọ̀hún nù àmọ́ torílẹ̀-èdè míì wọ́n máa fọwọ́ fà á wọ́n fà á mọ́yà níbo là ń lọ nílẹ̀ yìí òun gan lẹnikẹ́ni ò tí ì àwọn tí wọ́n mú yìí kí ni ìgbésẹ̀ léyìí tó yẹ kí ìjọba gbé lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ fàyè sílẹ̀ fẹ́nìkejì mi láti sọ díẹ̀ púpọ̀ lọ́rọ̀. tó àwọn tí wọ́n ní wọ́n ní ọwọ́ ìjọba tẹ̀ yìí èmi máa gba ìyànjú pé kí ìjọba ṣe nǹkan tó tó àti tó yẹ torí pé kí ni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó ní wọ́n fojú fò wọ́n fi wọ́n lẹ̀ ta ló mọ nǹkan tó tún ń bọ̀ gbogbo aládé pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ojú òjé lọ nítorí pé kí ni nísìnyí wọ́n ti mọ̀ pé òkè àwọn ará bíi àwọn lọ́lọ́ ń tó jẹ fún àwọn agbésùmọ̀mí yìí kò sí nǹkan tó bá pọ̀ jù tí wọ́n bá wọnú ọ̀rọ̀ yìí dáadáa pé ó dáa tó nísìnyí tá a ti mọ̀ ìtẹ́ tó ń jẹ wọ́n lè ṣe é tó yẹ pé àwọn tó ń tó ń jẹ fún wọ̀nyí náà wọ́n á mú wọn lọ síbi tí wọ́n wà pọ̀ tiẹ̀ mú wọn lọ wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nígbà tó bá ṣe bẹ́ẹ̀ Hmm, èyí tó pọ̀ tó sì máa pẹ̀ tó sì torí àsìkò tí wọ́n sọ pé bí àwọn agbésùnmí tó tún máa ráyè wọlé sí wọn lára dáadáa òun gbọ́gbọ́ lélẹ́yìí o hmm. nígbà tí wọn ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe kó gbé ìgbésẹ̀ tó yẹ tó tó àti èyí tó yẹ àìjẹ́ bẹ́ẹ̀ hmm, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọnù ọlọ́ máa jẹ́ àsọnù òun rèé sìn wọ́n ti kọlẹ̀kùn mọ́ wa lórí kò sí nǹkan tí wọn mo máa bẹ ìjọba mo máa rọ̀ wọ́n kó ṣe ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ lórí ọ̀rọ̀. gbígbé ìgbésẹ̀ lè tó tọ́ àti èyí tó yẹ lórí ọ̀rọ̀ náà òun ló wà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ológun tó ń tàwọn iléeṣẹ́ ẹ̀tọ́ aláàbò míì láti rí pé wọ́n ṣe kíní ọ̀hún pẹ̀lú ọpọlọ bẹ́ẹ̀ wọn ò pariwo síta títí wọn yóò fi rí pé wọ́n ráwọ́ tó àwọn tí ó jẹ́ agbésùnmọ̀mí ìyókù àmọ́ kíní kan ló ń dùn mí jù wípé tó bá yá bó àwọn ogójì ìlédèmí wọn kó náà tẹ́ bá béèrè pé àwọn dà nínú iṣẹ́ ọlọ́pàá á di kẹ́ máa wò fírífírí tí pé ó ṣeé ṣe hmm. ẹ wò ó ti yẹ kó ti yé yín ẹ má yẹ ká fi gbẹnu sọ̀rọ̀ tán ó kí ń ṣe ẹ̀bi àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ wọ́n ń ṣe ẹ̀bi àwọn iléeṣẹ́ ológun ẹ̀ ká má tún fi gbẹnu sọ̀rọ̀ tán náà kò ní ẹ já tẹ̀síwájú lórí ìròyìn míì létí tó wà lóde láàárọ̀ yìí torí àkókò wa tó pé ṣẹ́rí àwọn kan tó jẹ́ wípé wọ́n ṣàdédé gbẹ̀mímì ní ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní agbègbè kan lóòrò tó ní ṣe pẹ̀lú ilẹ̀ ní ìpínlẹ̀ Niger pẹ̀lú tí ìgbésùnmọ̀mí ti ṣe wà àwọn ẹ̀yà míì tún ṣì ń tún wọn bára wọn jà ṣe rí nǹkan ẹ̀kọ́ ta sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run nìkan ló lè ṣàánú wá ń bẹ̀ ò ní pé tẹ́yà méjì ìbá ti nífẹ̀ẹ́ ara wọn ìgbà tó dẹ̀ máa wọ ẹ̀yà yìí náà àwọn ẹ̀yà Cambris pẹ̀lú àwọn ẹ̀yà kan tí a mọ̀ sí Fúlàní ni Fúlàní yìí Fúlàní yìí Fúlàní yìí lójoojúmọ́ kódà wọ́n ní pé wọ́n ń gbìyànjú láti parí àwọ̀ làwọn Fúlàní tún gbé àdá tó tún ṣá àwọn ẹ̀yà yòókù àwọn ẹ̀yà kejì wọ́n ní kódà orí ilẹ̀ àwọn Cambari náà ni wọ́n wà tẹ́pọ̀ àwọn Fúlàní ló kọjá àyèwọ̀n débẹ̀ ṣẹ́rí ilá àwọn àtìláàwì ti ń ga jù nílẹ̀ lọ tẹ́pẹ́ tí àwọn èèyàn bá ṣe bẹ́ẹ̀ kọ́ fi ẹgbà tòun ti pàṣán lé wọn kúrò nílùú wọ́n ṣe bẹ́ẹ̀ gbàlú mọ́nì lọ́wọ́ àmọ́ ṣe rí àwọn ẹ̀yà kàǹbàrí yìí wọ́n gbà rárá fún àwọn fúlàní náà kódà n tó bàjẹ́ bẹ́ẹ̀ kò lóǹkà ṣẹ́rí gómìnà ìpínlẹ̀ náà gan wò pé a àwọn ti láwí yìí wọ́n ti ẹ̀gbà rárá àwọn àgbè tí àwọn náà sọ àgbè níjà ni a sọ pé ìṣẹ̀lẹ̀ náà ti ṣe tẹ́ pé ibà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣe ni àwọn ológun á ti wá nǹkan míì á ti ṣe mo bá fẹ̀yìn sílẹ̀ fún ẹnì kejì náà sọ àbí. ó dà ọ̀rọ̀ kan ni mo mú wá láàárọ̀ yìí tẹ́ pé mo fẹ́ ka wo kinní ọ̀hún kinní ọ̀hún fẹ́ ka fi lọ́lé ka jókòó kàròyìn lórí wọ́n pé arábìnrin kan ikọ̀ pẹ̀lú arábìnrin kan ló ti ń fẹ́ra wọn fún kéjù ọdún bíi mẹ́rin ìyẹn pé wọ́n ń ṣe wọléwọ̀de pẹ̀lú ra wọn ní ìgbà tó yá ó di pé wọ́n fẹ́ra wọn sílé wọ́n fẹ́ fẹ́ra wọn sílé gẹ́gẹ́ bíi lọ́kọláya wọ́n lọ síbi tí ẹ̀kọ́ lọ láti ṣe ìgbéyàwó inú ìròyìn dẹ́yìn tó wà lóde wọn sọ bí àánú ṣọ́ọ̀ṣì ni o àbí ibì kan ni wọ́n yà ní pé ibi tó ti ń ṣe ìgbéyàwó wọ́n ní àkókò tó wá ń ṣe ìgbéyàwó yìí ó jẹ́ wípé ní àkókò tó yẹ pé ìyàwó àtọkọ tó fẹ́ ṣe mẹ́rin pé ah you may kiss your bride ni ìyàwó bá ní pé baálé mi Eh, mo mà ti bímọ mẹ́rin rí ó ti ṣe kéde ó lóun ti bímọ mẹ́rin rí bẹ́ẹ̀ ohun tó wáyé ọkọ lẹ́nu ni pé gbogbo ọdún bíi mẹ́rin tí wọ́n fi ń ṣe wọléwọ̀lé pẹ̀lú ra wọn tí wọn tiẹ̀ ti gbéra wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó sílé arábìnrin náà ò gbẹnu sókè kó gbé kan tilẹ̀ ó sọ pé mo mà ti bí ọmọ mẹ́rin bẹ́ẹ̀ tí wọ́n wà láyé àti àlàáfíà tó bá gbọ́ sọ fún ọkùnrin náà ó ṣeé ṣe kó má fi kíní ọ̀hún bínú kó wọ́n pé hmm, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn àmọ́ ẹni tó lè fi nǹkan bẹ́ẹ̀ pamọ́ fún òun a ẹsẹ̀kẹsẹ̀ ọkùnrin sọ pé ló bá jáde kúrò níbi tó ti ń ṣe ìgbéyàwó ló bá níbi kíní ọ̀hún ó tán lónìí àwọn méjèèjì o àwọn ò fẹ́ra wọn mọ́ ó ní pé fún oúnjẹ ọdún mẹ́rin ó dẹ̀ fi kíní ọ̀hún pamọ́ fún òun a èyí pọ̀ púpọ̀ ẹgbọ́n lọ́dọ̀ tí báwo ló ṣe máa rí ẹ jẹ́ fa ìsílẹ̀ fún ẹnìkejì mi láti sọ díẹ̀ lọ́rọ̀ ah. nínú ìtàn tí mo sọ yìí. tó bá tiẹ̀ jẹ́ pé mi ni èmi máa máa wọ ọkọ tọkùnrin yẹn ṣe mo bá fọwọ́ sí nítorí pé kí ni odidi ọdún mẹ́rin tó bá yẹ pé nǹkan tó lè pa arákùnrin náà ṣe bó ṣe máa pa náà lélẹ̀ hmm. because èmi máa ń believe pé ṣẹ́rí ètò ìrìn àjò ìfẹ́ a need láti máa parọ́ fúnra wa because a ti dàgbà tó kò dẹ̀ possible náà tó yẹ pé ẹ máa ṣe ọkùnrin máa wọ obìnrin máa wà ọjọ́ máa rìnrìn àjò ìfẹ́ tẹ́ pé wọ́n ní mọ̀ wá ara wọn wọ́n gbọ́dọ̀ take time láti máa gòkè ọkọ mi nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí ni mo fẹ́ ẹ má jà á fi àṣírí kọ̀ọ̀kan bò nǹkan tá a ṣe pẹ́ra ẹ̀ẹ̀kan nìyẹn mo fà á jẹ́ pé ọjọ́ ìyàwó ọjọ́ tó tẹ́ pé ọjọ́ tó pé tó ẹ kínú yín dùn jù ló bá wò pé baálé mi ẹ bímọ mẹ́rin. òun ti tẹ wà nínú ìròyìn nípa sọ pé àwọn kan ló wá ń padà sọ fún baálé náà ipò <laughs> ah, ti bímọ táyé pé irọ́ ni ó yẹ kí àwọn òbí ẹ̀ àbí òun fúnra ẹ̀ sọ pé ah, òun ò bímọ irọ́ pátápátá gbogbo nǹkan ní nǹkan tẹ àmọ́ hmm. ohun tí wọ́n padà ń rí ni pé ó dàbí kìíní ọ̀hún jẹ́ òótọ́ àmọ́ òun náà ti tọ́jú ẹ̀ pamọ́ kò wá mọ̀ pé àwọn tó ń ṣe òun tẹ́ pé àwọn náà pé ìwọ ìwọ òun lọ́lé ọkọ ló jẹ́ pé ó pọn dandan kí obìnrin kó máa nù tán fún ẹnikẹ́ni léyìí tẹ́ pé wọ́n bá ń jọ ń ṣe wọ̀léwọ̀lé bẹ́ẹ̀ ó pọn dandan bẹ́ẹ̀ fọkùnrin náà tó yẹ pé kò ní dà fún ẹni tí ẹ̀jọ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń fìrà yín kó wá ṣe bẹ́ẹ̀ gbọ́ kìíní ọ̀hún ní ìta gbangba ẹ wo inú mi dùn púpọ̀ púpọ̀ pẹ̀lú ìwé ìta amúwá yìí àgàyè tí a fẹ́ fi máa lọ́lẹ̀ yìí tó yẹ pé ó ṣe pàtàkì kẹ́ ẹ pé àwọn tó jẹ́ ọ̀dọ́ kẹ́ mọ ohun tó kàn bẹ́ẹ̀ ẹ jẹ́ pé ẹ sì ń ṣe wọn lóde pẹ̀lú ọkùnrin ni ẹ tí ì fìlà yín sílé kẹ́ mọ ohun tó kàn lóde ó dáa wọ́n pé àkókò kò bẹ́nikẹ́ni ṣọ̀rẹ́ torí àkókò wa à ń fi àkókò yìí yìí wípé ẹ fi gbogbo ohun léyìí tẹ́ pé ó bá wà lọ́kàn yín èyí tẹ́ bá fẹ́ sọ tó gbọ́ àwọn ìròyìn tá a ti kà fún yín pẹ̀lú ohunkóhun lè tàbá mẹ́rùbà ẹ fi ṣọwọ́ṣọwọ́ sí abẹ́ youtube channel wa yẹn bàbá gbàgede ìmọ̀ tv bẹ́ẹ̀ lórí facebook wọn kọ́. lórí facebook wa ẹ lè tẹ̀lé wa lórí gbàgede ìmọ̀ pẹ̀lú adébáyọ̀ aláwòye. bẹ́ẹ̀ ẹ tún ní àǹfààní láti tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ìyẹn lórí ti instagram. ẹ dẹ̀ ṣe lè tẹ nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán fún polówó ọjà àbí tẹ fẹ́ bá a sọ anything ọ̀dà ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa dágbére ká máa lọlé mọ́wọ́ ẹ̀yìn o bẹ́ẹ̀ mò ń bẹ̀ yín èní tí ì jẹ́ ọjọ́ tó pé olúkàlùkù wa a ṣe ń lọ láti wá nǹkan tá a máa jẹ ẹ̀sùn pé ọjọ́ ìsinmi sì di sátidé àti sunday a ṣe ní kálukú sì wá ń ta báyìí láti wá nǹkan tí yóò jẹ ẹ rí i pé ẹ ṣe jẹ́jẹ́ o bẹ́ẹ̀ ẹ ò fa wàhálà ẹ ò sì fa gbògbòdìyàn Olódùmarè akújẹ́ gbogbo ẹ̀ kó ṣeé ṣe fún wa kí n tún máa lọ ẹ jẹ́ kí ẹnì mi kó dàgbò iná. tó ọpẹ́ pàtàkì fún gbogbo ojú tó ń wò wá nílé lóko lẹ́yìn odi ètò yín ètò wa ojúmọ́ aláyọ̀ náà ṣì lè o títí ìgbà tá ó tún máa pàdé Rasheedat Adébímpé Mọ́sùn lórúkọ tèmi. ó dá ẹkún mọ̀ wípé ìgbà kan lọ bí òréré bẹ́ẹ̀ àjò ò lè ṣe bẹ́ẹ̀ dùn títí kò nílé márílé rẹ̀ Sani Sodiq Abiodun òun ló ń fi àkókò yìí dábòrè fún wípé ó dìgbà ìrè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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.